ورحمة الله وبركاته nínú oṣù Ramadan ẹni tó bá rí kó ní bùkátà láti rìnrìn àjò láti tìlú kan lọ sílùú gbòmí ìgbàláyé wà fún kódà kó sọ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ à ń wakọ̀ káàkiri mi ìgbàláyé wà fún láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ nínú oṣù Ramadan olúwa ẹlẹ́dàá wá ṣèdẹ̀kùn ẹni tó bá ti jẹ́ arìnrìn àjò nínú oṣù Ramadan pé tó bá rí i pé òun fẹ́ sínú kó wọn má ṣe ṣìyàm ní ọjọ́ tó ń wà lórí ìrìn àjò ìgbàláyé wà fún kìí ṣe nítorí pọ́bà ní ìṣòro kan àbí ìnira kan nínú kíkẹ́nuró ṣùgbọ́n nítorí ipò kan wà lórí ìrìn àjò olú ẹlẹ́dàá wá ṣèdẹ̀kùn yìí fún ọ. ìrìn àjò eléyìí tí wọn wá ti torí rẹ̀ má ṣoṣo yá ọ jẹ ìrìn àjò táǹpẹ ní ìrìn àjò bí òye àti ìmọ̀ àwọn èèyàn ti ṣe rí nítorí pé àwọn àhàdé tó mú wá pé ìrìn yẹn ọ péye kìlómítà báyìí àwọn àdéhùn yẹn kò àti ṣe àwọn èèyàn wọn fi máa sọ pé ìrìn àjò lélẹyìí eléyìí kì í ṣe ìrìn àjò òun náà ni pé ibi tó kí tá a bá lọ rú rẹ gbogbo èèyàn sọ pé ìrìn àjò tó bá kébẹ lọlọ ọláǹfààní àti máa gé sọ láti rẹ oníraka mẹ́rin kọ máa gé kúrú sí raka méjì ìgbàláyé sì wà fún ọ tó bá jẹnu Ramadan kọjá pọ ní sọsọ yára yéésì nítorí pé mọ́tò tẹ fẹ́ fi rìnrìn àjò ọjẹ́ ọkọ̀ àjàgbéjò àbótí ọjẹ́ nine eleven bọ́jọ́ kún pákó tó ṣe pé kò ní rọyìn lọ́rùn ó lè jẹ́ ọkọ̀ tó ṣe pé téèyàn bá wà nù ẹ̀ èèyàn nífẹ̀ẹ́ máyàtọ̀ rẹ̀ pẹ̀lú pé èèyàn wà nù bàálù tó ṣe pé atẹ́gùn ilé ìtọ́jú ọlọ́yẹ yóò máa fẹ́ síyàn èèyàn ní mà kankan eléyìí síbẹ̀síbẹ̀ ìgbàláyé wà fún kọsọpọ̀ fẹsẹ̀ sùyà ṣùgbọ́n ló wà ní wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun fẹsẹ̀ sùyà mú lórí ìrìn àjò yẹn ń lọ lóore jù fún yín tó bá yẹ pé ẹ mọ̀ bàálù la fẹ́ àjò ọkọ̀ ojú irin la fẹ́ àjò mọ́tò la fẹ́ àjò ọkọ̀ ojú omi la fẹ́ àjò gbogbo ẹ̀kọ́ sí kan tó di wa lọ́nà níbi pé kárí pé àní ṣẹṣẹ yá torí pa wà lórí ìrìn àjò ṣùgbọ́n ká ẹ ṣe ló lóore jù fún tọba ayọkọ ẹ bá mà níjẹ tọba wa gbèrò ipò fẹ́ rìnrìn àjò má ti torí rẹ sọ pé ní jẹsàárì jẹsàárì rẹ sì lánìyàn pọ̀ fẹ́ ṣẹṣẹ yá títí tó fi rí ipò òfìlú yín lẹ̀ o ti jáde kó lẹ́nu odi ìlú o ti mórí lébi tó ń lọ ìgbà náà lọ dájú pọ̀ rìnrìn àjò tó o bá fẹ́ sínú ìgbà náà ló ti sínú. àwọn kan wá pé pàtó jẹ́ pé à ń lọ kánú lọ́la kọ́ mẹ́jẹ sáré à ń lọ kánú lọ́la ọ̀dà ní ẹ̀kọ́ soso yá ilẹ̀ mọ́ àparí àṣùbà wọ́n bá tẹ ọ láago wọ́n bá ní má wàá má o nítorí ọ̀fẹ́ ti torí ẹ̀ wà àwọn ti yanjú ẹ̀ dẹ́rẹ́bà ń gbé bọ́ọ̀ à irú kátikáti wọ́nu àbí wọ́n gan ló ń kàtìkàtì ọjọ́ sáré ó sì dá ní tọ́lọ́ ọ̀ máa tó lè ṣẹlẹ̀ ọ̀ máa tó lè ṣẹlẹ̀ sílẹ̀ bá mọ́tà ẹ̀ mọ́ wọ́n lè fi ọmọ wà má torí ẹ̀ má ti tètè fi wà wára sínú títí tó fi mà dájú wípé mọ̀ ń lọ náà ni kàtí ọlọ́hùn ní kọ́ dá mi padà tó báyìí ni ọ̀rọ̀ àwọn onírìn àjò tí wọ́n bá jẹ́ dráìvà lọ́kẹ́ fi ṣe ń lọ ní ń bọ̀ ní ṣe ń lọ ní ń bọ̀ ìgbàláyé wà fún kọ́mẹ̀sì sùyàm nítorí wípé ó ń rìnrìn àjò ṣùgbọ́n tó bá lè ṣe òun ló lóore jù fún tó bá lè ṣe náà ló lóore jù fún ṣáà pé dírẹ́fà iṣẹ́ tiẹ̀ nù rọmọdán bẹ rọmọdán ò sí ọmọ wa mọ́tò yìí náà ni ọ̀dà tó bá sì torí pé òun rìnrìn àjò lásìkò rọmọdán tó ṣe sùyàm rọmọdán rọmọdán náà tún lọ tán ó kó ní sẹ́rìn sátò máa sọ pé tọ̀ ẹ́ àti sán ìgbàláyé wà fún ọkọ̀ mẹ́tì sán torí pé dírẹ́fà náà sá ni ọ́ tí kò bá dé ńkọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń tọ́ dáa jù wọn náà ní kí bọ́ọ̀n ṣe ń lọ tó ń bọ́yún kọ́ máa ṣe sùn yá mọ́ bó sì ṣe ń lọ tó ń bọ̀ tó bá pẹ́ mẹ́wàá lọ́ máa ń lọ tó máa ń bọ̀ láàrin oṣù dínkù díẹ̀ nínú Ramadan tó fi lè láǹfààní àti ṣe gbogbo ìjọsìn yẹn tí ò ní jẹ́ gbèsè lọ́rùn rẹ̀ eléyìí ló pàtàkì púpọ̀ jù abẹ́ Allah azza wa jal gbogbo jọ́sìn tá à ń ṣe kọ́tẹ́ ọgbà lọ́wọ́ wa kọ́ má ṣe kọ́tì sí wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu